ìwárí ọ̀sánà ṣe sọ wípé lẹ́yìn orí ìdílá orí ìfẹ́ ìwà ìfá kí òfin dín ẹni ọlọ́run bá gbèrú dáadáa kan yóò fún ní àgbọ́yé ẹsẹ̀ àdúpẹ́ bọ́lọ́run náà tó ṣe wá ní mùsùlùmí tí kò ṣe wá lọ́kàn òkú mo jẹ́rìí pé kò sẹ́nì olùmọ̀ alámọ̀tàrà tí mọ̀ kankan ṣẹ́kù tí ó sì mọ̀ kankan láàbọ̀ ahápọ̀lọ́ òkun làṣẹ ìrìnà ìmọ̀ ọlọ́run kí ká gbogbo nǹkan àwọn tọ́rọ òye tí wọ́n lè kọ́rọ̀ ní àwọn akọ́nsọ̀tọ́lọ̀ ní kankan bẹ tí ó mà mo ti gbọ́ tẹ́nìkan ní nínú àwọn kan tí ọlọ́run méjì alákọ̀ọ́kọ́ fúlọ́lọ́run ò ìgbà tó ti ń jọlọ́run ẹlẹ́ẹ̀kejì nínú mọ̀nà tí ò ní jẹ́ ọlọ́mà ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ lọ́dún ẹni tí kìí bá ń ṣe onímọ̀ abẹ tí ò bá jẹ́ ọlọ́gbọ́n yóò kọ́rọ̀ gidi ló sọ ìsọkúsọ ọ̀rọ̀ gbáà ló sọ ìgbà àti ọjọ́ ẹ̀dá ọlọ́mọ bá dá mi nítorí náà lè ṣàfihàn ìgbà àti ọjọ́ sọ́dọ̀ ọlọ́mọ torí pé bàbá fẹ́ ka ọjọ́ a wo òòrùn tó bá yọ láàárọ̀ tó bá wọ̀ ń tó bá tún yọ láàárọ̀ á ọjọ́ kan nù ṣèbí oòrùn fúnra rẹ̀ sí ọlọ́run ló dáa nígbà tó oòrùn ti sí ìgbà náà ṣọ́jọ́ ló kà ní àkìlúmẹ́ta tó bá fẹ́ sọ̀rọ̀ ìgbà àwọn ọjọ́ tó pọ̀ ta kójọ ní jẹ́ ìgbà ajẹ́ wípé ọ̀rọ̀ rẹ̀ tó sọ àìmọ̀kan nípa ajá ìgbà àtọjọ́ ọlọ́run ló dá nítorí náà lè ṣàfihàn rẹ̀ pé ọjọ́ òun lọ́lọ́run ti bẹ̀rẹ̀ ọjọ́ fúnra nítorí náà ọlọ́run ọba àṣàkọ̀ọ́ kúlà ṣe ìrìnà ọlọ́run ọba ìmọ̀ rẹ̀ kíkà gbogbo nǹkan òjíṣẹ́ ọlọ́run ti fi àtọ́lá ń bẹ fún sí kì wá lọ pé àṣẹ̀gbọ́n ní gbogbo níyẹ̀ lẹ́ni tí ó mọ̀ fi sọ́kàn ká máa béèrè oríṣiríṣi nípa ọlọ́run ta ló dá ilé títí tábìlọ́ wípé tàbí dọ́lọ́run ànábì nígbà tí ó bá ti wá ìwá délẹ̀ táwọn náà sọ pé àwọn ìdòdìlá ìbìnà ṣẹ̀tọ́ ọdẹ́rọ́jì ìdí nìyẹn táwọn náà ti sáàdì ọlọ́run níbẹ̀rẹ̀ tafsiri pé أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم asáájú ọlọ́wọ́n ọba kú lọ́dọ̀ aṣepọ́n ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ẹni tí ọlọ́wọ́n ọba ti hàlákà ẹni ìsọ̀kòmù asáájú a sì wá ìṣọ́ rẹ̀ kí a ṣe ìtàn kó má gba ẹnu wa sọ̀rọ̀ kó má gba orí ahọ́n wa sọ̀rọ̀ ó sì má jẹ́ kí ròyìn lórí rẹ̀ kó borí òdodo nínú ẹ̀mí wa àti tó níkàlùkù wa náà má jẹ́ kí ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tí a ṣe ìtàn tó sọ sí wa lẹ́mìí má jẹ́ kó borí òdodo nínú ẹ̀mí wa ọlọ́run kó ṣàánú wa abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ Ah, Suratul A'raf ẹlẹ́ẹ̀keje nínú Quran lánàá agúnlẹ̀ sí àyà ìkọkàndínlógójì ìyẹn ni àyà 39 nínú èdè nínú èdè òyìnbó ṣùgbọ́n àyà tí a ti bẹ̀rẹ̀ lónìí ni àyà ogójì ẹgbẹ́ àìníṣẹ́ aláìí tún rọra gbé yẹ̀ wò àyà kan tó ní ń ṣe pẹ̀lú ètí à ń sàlàyé rẹ̀ lánàá nínú àyà 39 kí àfà kí wà ká àyà 39 yẹn sọ́tọ̀ àárọ̀. بسم الله الرحمن الرحيم وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون الله أكبر الله àti àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ bóyá látara ìfẹ́ inú wọn àbáwọn kan ni wọ́n ṣì wọ́n lọ́nà bẹ́ẹ̀. ìtàkùrọ̀sọ àwọn méjèèjì nínú náà ni ọlọ́wọ́ bá ń gbé jáde fún wa nínú Al-Qur'an kí ó ṣe ṣẹlẹ̀ nígbà ògbéde àlùkìyámà nìyẹn ìṣẹ́gilera wọn lórí páńpẹ́ ní èpè kíyà àtàwọn tó jẹ́ àdìpèlè kí ti yín kọ́ dẹ́ ọ̀tẹ́sọ yẹn kò tẹ̀sùn wọn nítorí pé àwọn méjèèjì ẹnu àlọ́ wọn kọ́nà tó pa wọn lẹ́nu mọ́lú gbogbo iná lẹ́jìnà àdìpèlè ilé àwọn sọ fún wọn ní sọ́tù sábà ààyà 31 ọlọ́run sọ ní àbábára kàá أعوذ بالله من الشيطان الرجيم وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى أوايا القرآن tí wọ́n tẹ̀lé fẹ́ẹ́nu wọn tí wọ́n sọ fẹ́ẹ́nu wọn di ọlọ́run tí wọ́n ọlọ́run ni wọ́n sọ ẹ́kẹ́ lánàkùnrin bí ádàlù kọ̀ránì àwọn òní gba àlùkọ̀ránì gbọ́ náà wọ́lá ìlẹ́rí bẹ́ẹ̀nà yẹ̀dẹ̀ èyí òmìnira gbọ́ èyí tó ṣáájú kùránì Injil gẹ́gẹ́ bí zabu ọ̀rọ̀ ìtàn lásán ni àwọn ògbà gbọ́kọ́dọ̀ ọlọ́run ló ti wá wọ́lá òtárọ̀ ṣe wípé ó ṣeé ṣe fún yín ni ẹ̀yin òmì ní tẹ̀lẹ̀ láyé àwọn bọ̀ ìmọ̀ọ̀nù àwọn alábòsí wọ̀nyí àwọn kọ̀lọ̀rùn sí aláyà àkókò nàkì nígbà tí wọ́n dúró níwájú olúwa wọn yẹ̀rù. يرجع بعضهم إلى بعض القول Ó ní apá kan nù wa, ó máa fún apá kan lésì, ìyẹn pé apá kan ní wọ́n máa fún apá kejì lésì wọ́n máa dá ẹ̀sìn wọn padà fúnra wọn. yaqulu alladhina istud'ifu lilladhina istakbaru lawla antum lahunna mu'minin. alladhina istud'ifu àwọn tá a sọ lánàá nígbà àwọn aláìlágbára àwọn tí ẹnu wọn nílùú àwọn tí wọ́n kì í ṣe abẹnugan bẹ́ẹ̀ ni kò sí lára ọ̀tọ̀ kùlú wọn ò sí lára àwọn onípò kò sì sí lára àwọn ọlọ́lá àwọn wọ̀nyí wọn a máa tẹ̀lé àwọn tá a sọ pé wọ́n bẹ nípò àwọn tí wọ́n bẹ lórí àgbà ọlá àwọn tí wọ́n jẹ́ alágbára àwọn tí wọ́n jẹ́ abẹnugan àwọn tí wọ́n jẹ́ ọ̀tọ̀ kùlú làwọn a máa tẹ̀lé ọlọ́wọ́ ní àlẹ́ ní náà ṣe ìfún àwọn èèyàn wọ̀nyí tẹ́nu wọn ò tọ́rọ̀ wọ́n wà máa sọ fún àwọn tí ẹnu wọ́n gbọ́rọ̀ wọ́n máa sọ fún àwọn ọlọ́lájọ́ náà láwọ́ máa ń làkúrò náà tí ẹ bá ṣe ẹ̀yìn yìí ó nígbà kó òdodo làwọn ò jẹ́ ẹ̀yìn ṣí àwọn lórí kó òdodo ọ̀nà tààrà. قال الذين استكبروا للذين استضعفوا ọ̀rọ̀ ni alẹ́dínẹ́sàgbáwù àwọn tí wọ́n Yẹ́bọ́n ọba ṣe sọ pé Abrọ̀ha òsìtàkùnà wọ́n ríra wọn lẹ́ni tó tó tán ìyẹn nínú sọ́ọ̀tù rẹ̀ àyà. Nígbà tó náà ní ìkọrọ̀ bísí rọ̀bíkà lẹ́yìn fọ́lá fọ́lá lọ́rí sáàmì ní àyà. Ìkọrọ̀ rọ̀bùkà lẹ́ àkọ́rọ̀ alẹ́bí àìdámẹ́ bìí fọ́lá. Ọmọ ènìyàn fi kọjá ẹnu àlà ọ̀rọ̀ àkùnsáàbò náà torí kó ríra rẹ̀ lẹ́ni tó ti kó náà ó fẹ́ náwó orí náà ó fẹ́ jẹ nǹkan kan orí jẹ ó fẹ́ lọ ọlá orí lò ó sì lálàáfíà ó fẹ́ débì kan ó débẹ̀ nírọ̀rùn ó padà nírọ̀rùn ó fẹ́ sùn ó rọrùn sùn ó tají ó tún wá ààrẹ nípò ọlá ó fẹ́ pe àwọn èèyàn wọn dá lóhùn àwọn áwùsá gbé wọn wá wò kí ló tún kù tó wọn ò tí ì látara bẹ́ẹ̀ yóò wà náà kọjá ẹnu àlà ọmọ sì ní náà lọ pìkà lọ́ọ̀kì àti ìbẹ̀rẹ̀ ìlàrọ̀ nígbà òjá ọdún ọlọ́ọ̀bọ lẹ́sìn padà sí ìnà ìlàrọ̀ pìkà rújì á ẹ̀kọ́ ìstáwọ́nà ìnà ìlàrọ̀ pìkà rújì á kí wọ́n lẹ̀ ra ànábì ọ̀dọ́ olúwa rẹ̀ ànábì náà ni wọ́n padà ṣẹ̀rí sí tọ̀ àwọn èèyàn sọ الهدى بعد إذ جاءكم ẹ̀rí tó ń bá ọ̀rọ̀ padà síra wọn nìyẹn mọ̀ aláìdáná ẹlẹ́yìnlẹ̀ ẹ̀sọ fáwọn ẹni àwọn ni ò jẹ́ kẹ́yìn ó mọ̀nà wọ́n bá sọ pé aláìdáná sọ̀dàlẹ̀ náà kùn ánìlè búdà ṣẹ́wàá láṣẹ yín lórí kò lójú ọ̀nà tààrà ni ẹ́ níbi ọ̀nà mọ̀ bá ìgbà ìdìjà ákùn tó ti dé wá bá yín sọ̀rọ̀ làwọn ni ẹ rìn ìrìn òdodo ní. báyìí tó mú jẹ. àwọn náà الذين استضعفوا للذين استكبروا àwọn tí wọ́n tún jẹ́ aláìlágbára ẹ àwọn mẹ́nu ọ̀tọ́ nílùú tí wọ́n iṣẹ́ ọ̀tọ̀ òun bá tún fọ́ èsì fún àwọn ọlọ́wà yẹn nílẹ̀sì tí wọ́n fọ́. Bẹ́ẹ̀lá tó lẹ́ ìwà náà ìdàmúrúnà ànàkúrọ̀lá. Wọ́n ní ọ̀rọ̀ tẹ́ sọ yẹn bá ń kò rí bẹ́ẹ̀, bá ń kọ́ ọ̀tí rí ní pé mẹ́kúrò lẹ́ ìwà náà rí gbogbo àwọn ètè yìí tẹ̀ ń dá lóru tẹ̀ sí ń dá lọ́sàn. Àwọn ọgbọ́n àmọ̀kọ́rọ́ yín tẹ́ lò lóru àti lọ́sàn tẹ́ fi ń sọ fáwọn wípé ojú ọ̀nà tààrà yìí kèé ṣọ́nà tẹ́ fi máa wọn gúrí kò níbi máa gbọ́ alìkòránì tẹ́ fi máa wọn gúrí kò níbi ìgbà òjíṣẹ́ ọlọ́run ọba wà láti ààrẹ lẹ́kùn àdáadà káwọn sì fẹ́ lómi ṣe kí ni káwọn fi kéjì ọlọ́run káwọn fi mú ogun yàtọ̀ sọ́lọ́run ó sì ń ṣẹlẹ̀ láyé ẹlòmí ẹrú ni tàbí akọ́dà abẹ́mẹ́wà abẹ́mẹsẹ̀ wọ́n pa aláṣẹ pé a ah, wọ́n ní a ṣe tùtù báyìí ẹgbẹ́sẹ̀ yìí gbé tùtù lọ sórí ìta báyìí yóò wá wípé tó kọba aláṣẹ yóò ṣe gbé lọ

ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ méjì lásọ lánàá tó náà ní bí èèyàn bá ń wá ipò àbí èèyàn bá ń wá gbára àwọn ilé ìlú ṣẹbọ nígbà tí ipò téèyàn ń wá nì tó bá ti lè borí ìgbàgbọ́ta ní èèyàn ò dẹ́lẹ́bọ́ kúkú rí ásà abẹ́jọ́ lórí àwọn ohun èèyàn ṣẹbọ tó nígbà tí ẹ̀bá ti lé nílé tọ́wọ́ yóò bá tó wá dàbẹ́ ó kù díẹ̀ kọ́wọ́ èèyàn tẹ̀ ni wọ́n bá bó bá sì ṣe ọwọ́ rẹ̀ ní ìtẹ̀ yóò bá yarí lù ní ṣe bó ṣe yarí lù tí ò ṣe yóò bá bọ́ sọ́wọ́ ẹlò mí nígbà bí ìdí ń sáré ìké wọn ní kó tú lè o ẹni pé kò sọ́kọ́ tí ra tó ní ọ̀rọ̀ wa ní àwọn ẹni tí wọn lágbára yẹn wọ́n ń sọ ọmọ wọn pé máa kúrò ńlá ẹni wọn náà gbogbo ìtẹ̀yìn ọmọ àgbàkọ́ yìí lóru àti lọ́sàn-án tẹ́ẹ̀ni jẹ́ káwọn lọ ń pẹ̀ lò ní ìlọ́lọ́wọ́ wa wà sáwọn nílẹ̀ mátàlá màárọ̀ àwọn àdáàbẹ̀ ọlọ́run ní wà sáwọn nàdáàmà ìjẹ́pẹ̀ ní nàdáàmà ó ní àbámà àbámà àwòṣe aṣẹ́sáwó dákan ọmọ ibi tọ́rọ̀ lè já sí nígbàtà bẹ̀rẹ̀ kábàámà kábàámà rẹ̀ lọ́wọ́ dá ọmọ ènìyàn títí tí wọ́n ní ó sì kábàámà nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ ọlọ́run yìí kábàámà torí pé ibi tọ́lọ̀ fẹ́ já sí ọlọ́run mà ibi tọ́lọ̀ fẹ́ já sí ṣáájú kọ́lọ̀ tó ìnàdámátà wọ́n fi àbámọ̀ wọn pamọ́ pé pamọ́ náà wà àzáwà nígbà tí wọ́n rí ìyà kálukú fi pamọ́ fúnra wọn náà wájá àrùnà àwòlà aláfi àdáàkùn lẹ́nìyàn káfàrú ọlọ́rin wájá àrùnà àwòlà aláfi ìtí ní àwòlà ní ẹ̀wọ̀n mọ́wọ́ mọ́rùn-ún gálágalà bàbá wọn ní ìpínlẹ̀ àdìláàrùn wọ́n ní gálágálà kí ni wọ́n pè ní gálágálà ẹ̀wọ̀n mọ́wọ́ márùn wọ́n sọ ọmọ ọwọ́ tó so márùn ọlọ́run ní a fi sí ààrẹ ilẹ̀ bí ìdàkáfàrú àti sí ọrọ̀ àwọn kèfèrí àwọn tí wọ́n ṣàìdàgbọ́sọ́rọ̀ náà san wọ́n lẹ́sàn ẹ̀sàn wùlá san wọ́n ilẹ̀ mẹ́ẹ̀kẹ̀rẹ̀ lórí àmẹ́lú kò ṣe tí wọ́n ṣe níṣẹ́ láti san wọ́n lẹ́sàn láìlẹ̀ ẹ̀rìn torí náà mo jẹ́ ọ̀lẹ láti alágbára alágbára yẹn nígbò ṣàìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run kò Bilal ọmọ ọba nílùú Mọ́kà ẹrú lòun náà wọ́n ní kó pé bùbáàlù sàíjọ́nà kò pé wọ́n tọ́jú ẹ̀ sóòrùn wọ́n sì kó kùtàrí láyà lè tí ò ní pa kàkà tí ó fi pé bùbáàlù áhàtì ní wí àṣẹ́lá ìlàílàlà onílára áhàtì ọ̀kan ṣoṣo ní kódà àwọn olùpìtàn ti ṣẹ̀rí àti Islam wọ́n ní wọ́n lọ ọba nígbé bìláàrì ṣe bó ní ọ̀kan náà ọba rẹ̀ alágbára ní ìwọ̀n lójí àti wọ́n ní wípé èyàn bá lọ ọjà tó bá lọ ra ìkòkò kí ni ó ṣe sí kòkò yẹn wọ́n ní ó lù kókókó fọ́ ni ó ní rárá òun wo bóyá ó gbó ni ọlọ́wọ́ bá náà kò fẹ́ pa òun ó wò bóyá ìgbàgbọ́ tòun náà gbó ni. bìlá nìyẹn ọba ó ti ju àkèéṣe tí ẹ̀yìn jẹ́ bí rí kúrùkú báyìí sẹ́mọ̀ ipẹ́ bí ẹ̀yàn bá ní bí egbò bóyá ó lúyàn tí gbogbo ẹwà ti san sẹ́mọ̀ ojú àpá ò ní jojú ara ó ní bẹ́ẹ̀ láàbìnrin rẹ̀ òjíṣẹ́ ọlọ́run nílùú mọ́ká ṣáájú kòwó tó wá mẹ́dínà ọ̀rá tí máa ṣe sìnkè lẹ́yìn òun ní máa pa òkúnná tí a ń pẹ́ lórí ń bẹ̀ láìṣe ṣúgbẹ́ wọ́n kó òkú mẹ́kalẹ̀ àwọn oníjẹ́kùn náà yóò pọ̀ tó fi pààyọ yóò ara mọ̀ ẹjọ́ díẹ̀ díẹ̀ onímọ̀ ọ̀rá tọ́lọ́ láàrin lẹ́yìn òun ní mọ̀ pààbò òkú náà kó lẹ́ pé arákùnrin tó jẹ́ ọ̀gá rẹ̀ tó wà lẹ́rú wọ́n sọ pé ìyá padà dèrú náà torí pé ọlọ́run fi àìsàn kan ṣe tí àwọn oníṣègùn ìgbà náà ní kò sí ìwòsàn fún àìsàn ju kí wọ́n fi rí

kọ́ríyà àníyàn sí ìlú kan nínà bílé olùkìlọ̀ kan ilẹ̀ kọ́lá mọ̀tọ̀rọ̀fú ha àyàfi kó jẹ́ bí àwọn ọ̀tọ̀ ìlú rẹ̀ mọ̀tọ̀rọ̀fú àwọn ọ̀tọ̀ àwọn ọlọ́lá àwọn aláṣẹ tí wọ́n ń nínú ìlú náà àwọn onípò àyàfi kí wọ́n máa sọ pé iná bí máa kò lè sí tún ní ìka ìbóònù ìta gbélé ìlọ́wọ́ta àwọn fi máa yí níṣẹ́ yìí àwọn àwòránkọ́ irọ́ ni inú ẹ̀dọ́ wà ní ṣọ́tù yà sí nígbàtí ọlọ́run ọba tó rán àwọn òjíṣẹ́ méjì sínú ìlú kan apákanwọ́n àwọn afọ́n tẹ̀sí pé ìsà ọmọ mọ́rí àwọn ìlú ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn afọ́n orí tẹ̀sí ìṣúná wọn ni rárá torí pé kò sójíṣẹ́ kankan mọ́ lẹ́yìn ìsà ọmọ mọ́rí àmà fún nǹkan bí ọgọ́rùn ọdún mẹ́fà tàbíwà Muhammad sallallahu alaihi wasallam tó dé láàrin Isa sí Muhammad sallallahu alaihi wasallam tó jíṣẹ́ gangan mẹ́rẹ̀ ọlọ́pàá àwọn afẹ́lá asọ́nàbà kọ̀ríyà واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون

ilaykum mursalun mursaluna ilaykum òjíṣẹ́ ọlọ́run àjẹsí yìí qalu ma antum illa basharun misluna wọ́n wá dá wọn lóhùn wọ́n ní ma antum illa basharun misluna ẹ̀yin tẹ́ fẹ́ra yín lójíṣẹ́ ẹ̀jẹ́ nǹkan kan لا تكذبون وما أنزل الرحمن من شيء ọlọ́wọ́ oníkẹ́ àjọkẹ́ ayé ما أنزل الرحمن من شيء òfin pẹ́tọ́rọ́ṣẹ́ kò sọ ọ̀sánfẹ́kalẹ̀ kò sí ní jẹ́tíra kò sí tàbíta kò sí ìjìnà kò sí ń tẹ́ ẹjẹ́ ju òkúrọ́lọ́ irọ́lẹ̀ ń pa ọlọ́run máa yíṣẹ́ قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون ẹni ayá ìṣe sọ fígbà òmìnira olùkùnlọ sí ìlú kan ilá kọ́lá ìrìnjọ̀rọ̀ fún ha iná dìmọ̀ orísìí tún ní ìkà àdìbòmù àwọn tí wọ́n jọ lọ́lá àwọn tí wọ́n nípò àwọn tí ń jábọ̀ pùlú àwọn tí ń jábẹ̀ lọ́gbọ́ àwọn ni ó tapọ̀ àwọn òjíṣẹ́ fáárán àwọn ni wọ́n ń sọ fún wọn àwọn òjíṣẹ́ wọ́n ní kọlu ọlú قالوا ربنا يعلم إنا إليكم لمقربون ẹni tó rán wa ń ṣẹ́ lórí tẹ́lẹ̀ ìdúná dájúdájú àwọn òjíṣẹ́ la jẹ́ náà. wà á àyà ìlà ìdájú bàrà òmìnirí. má àlá ìlà kò sí kankan tó sì jẹ́ ọ̀rọ̀ ìyá wọn lórí. má àlá ìlà kò àyàfi báwọn ṣe kí ni bàlá àwọn olùgbòmí àwọn jẹ́ iṣẹ́ tó kò fún yín ní gbangba àwọn sì ti jíṣẹ́ náà. قالوا إنا تطيرنا بكم ọ̀rọ̀ míì ló tún ṣẹlẹ̀ yẹn báwọn aláṣẹ àwọn ọlọ́lá àwọn alágbára àwọn ọ̀tọ̀gbùlú àwọn abẹnugan àwọn onípò wọ́n wà fi ẹ̀sùn kan àwọn tí ń sà àlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn ẹ̀sùn yẹn ni wọ́n fi fẹ́ kò kọ́rọ̀ ọlọ́run ọba ìmẹ́ta kan yàrùn náà bí kún wọ́n ní nílé ta ẹgbẹ́ sínú olórí ẹ ti kórí ikú bá wọn la ilá dáńdáhù lánà òjú bá náàkú wà láyé mẹ́sàn-án mi náà àdáhùn àrùn wọ́n lẹ́ ti kórí ikú bá wọn ẹ̀yẹ táwọn ọ̀rọ̀ lẹ́yìn láìláǹtàǹtàhù bẹ́ẹ̀ bá pín wọ́n tẹ́ ń sọ ìlú tẹ́ bá yé sọ ó jíṣẹ́ ọlọ́run ní ọlọ́run ẹ̀yìn iṣẹ́ látàrí jùmọ̀ ìrìnàkùn ìyàwó àbíjẹ yìí ni pé á lẹ̀ yín lóko á sọ yín lóko ní tàbí kí ká fi jẹ yín látọwọ́ wa Minna àdáàkùn àríyẹ lẹ́tàrí màá ó fi jẹ yín látọwọ́. kọ́ irun òjíṣẹ́ fún wọn lẹ́sìn kọ yóò mọ́ orí ibú yí pẹ̀lú yí àwọn káwọn kó wá ti pẹ̀lú yí tẹ́lẹ̀ Ìjọ olùfojú lẹ̀ṣẹ̀ náà ní ẹlẹ́ṣẹ̀ ní tẹ́lẹ̀. Bákan rántí ẹ̀tọ́ ló gbogbo àwọn tí ń bẹ tí ó ṣẹlẹ̀ sí ẹ̀lá àwọn àmọ́kò wáyé, ìṣẹ́ tí ò tí ìmọ̀ ṣẹlẹ̀ sí ẹ̀lẹ́ ìṣàánú wa nínú sọ́tún sábà ìrẹ̀lá tí wọ́n bẹ̀ ọlọ́run bá ní wàkọ́ wàmẹ́ àrùsáná ní mọ́rí àti nínú nílé ńlá kọ́lá mọ̀tọ̀ fún wa nínú ìmọ̀wẹ̀sẹ̀ tún èyí kàfíròn wípé ọmọ ènìyàn nínú ìní sánà láyá tó wọ́ márùọ̀lá gustavo náà ọmọ ènìyàn jẹ́ tí olùkọjá àlà kí ló fà tí ń fi kọjá àlà tó ní kórìíra rẹ̀ lẹ́yìn tó tó tán ọwọ́ pé kí lòun ò ní kí ló ṣẹ́kù pé ò ní lérí ẹ̀ òun lówó òun lẹ́yìn ọlọ́run ìdí tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀ wà kọ́ lóhánù àtàrò àmùlá àmùwà lẹ́nu àbí wọ́n ní àwọn àtàrù àmúhàlà a ní dúkìá tó pọ̀ ẹ̀yẹ òjíṣẹ́ yìí olóṣì ní dúkìá àwọn ọlọ́pọ̀ jù wà àwòláàdà àwọn sì bímọ tó pọ̀ àwọn sì bímọ tó pọ̀ wà máa náà bí wọ́n tí ó jẹ́ àwọn àwọn olè jìyà táwọn lówó táwọn léèyàn kí ló bẹ́ jà wọn ní àwáyé irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ sí Àbújá nínú Suratul Ala nígbà tọ́lọ́wọ́ bá sọ fún torí ó sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bá tún kírun owó fẹsẹ̀ tẹ́ ọrùn rẹ̀ lọ́lẹ̀ tó bá tún rẹ̀ ọkọ̀ orí kan rẹ̀ ní ọwọ́ sì ní kí àwọn tọ́ọ̀gì fún wa gbé ọ lọ́wọ́ kí ní fáníyàní òun nàìjíríà sànẹ́dìrù zàbáníà àwọn tọ́lọ́ ó pè wá yẹn ó pè wọ́n sànẹ́dìrù zàbáníà á pè àwọn zàbáníà wọn lẹ́sẹ̀kẹsẹ̀ Ibn Abbas rọ̀bí ọlọ́ọ̀ta ara ní orílẹ̀-èdè lọ́nà ó ibẹ̀ làwọn sàtáníyà ó gbà gbà wọn ó gbà wọn lóná ibẹ̀ ni ó gbà gbà wọn lọ lóná kèdè ní ó ṣẹ̀ sí ma látàáyé náà wọ́n fi wọn lọ lóná jáà náà bẹ́ẹ̀ ọlọ́nikọ́lẹ̀lá tùtẹ̀ẹ́rù oníranù ní mọ́tẹ̀lẹ́ masjid máa forí balẹ̀ fọ́lọ́wọ́ wà kò máa súnmọ́ ọba máa ṣe bá dáa ọlọ́ni tí wọ́n rí nìyẹn tí wọ́n fi ń sọ ẹgbẹ́ yàwó níjà wọn ọlọ́ni kò lù ní ọ̀fẹ́ ọbí ẹgbẹ̀fúnkò rízkọ́ nígbà ìyàṣà owó ayáwọ́lé ẹ̀yìn òjíṣẹ́ fún wọn lésì rí ànábì sọ fún wọn dájúdájú olúwa ọba nínú ọbí àwọsùkú rízkọ́ nígbà ìyàṣà ní ẹni tí máa dá ọ̀rọ̀ tí máa dáàbò ẹni tó bá wù yàtọ̀ sútù yóò gbòòrò ọ̀rọ̀ fún ẹni tó bá wù wọ̀yá tó dé yóò sì fún fún ẹlòmíì wọ̀yá tí na àtàwọn náà sí láàrá ẹ̀rù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ènìyàn àwọn tó pọ̀ jù ọmọ ènìyàn láyà ẹ̀rù òye wọn bẹ́ẹ̀ wípé ẹni tó wọ náà ní gbòòrò àrísìkì fún ẹni tó wù ní fún ọmọ kò sí náà ní òsì náà kò ní ìkankan ṣe pẹ̀lú àrísìkì ní àkọọ́lò àdúgbò lọ́dọ̀ rẹ̀ náà wọ́n á mọ́ àdúgbò wọ́n ìdáná zùlìfà ọlọ́run mọ́ bí ìdàbí ìtùkọ̀ rí gbogbo ìdáná zùlìfà ìyẹn ò sọ pé kẹ́ẹ̀dì ẹni ọlọ́run pẹ̀lú pẹ̀bí ma kò sọ ilẹ̀ ẹni ọlọ́run kò sọ yímọ́ ọlọ́run ilẹ̀ àmàlà àwọn àmì àfọ́ àmì àmì àmì àmì àmì àmì súnmọ́ ọlọ́run ẹni tí ó di ẹni tó náà wọ́n bó yọnú sí nílá náà ni ámánà ẹni tó bá gba ọlọ́run ọba gbọ́ nìkan ni wọ́n á yá sọ́ọ̀rì ha tó sì ń ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ fàúlà ìkàlà hùn ìlọ́po ìlọ́po ẹ̀san ní ọmọ ẹjẹ́ tí wọ́n kò ní jẹ́ pé tí wọ́n bá ṣe dáadáa ẹyọ pé ọmọ náà láti san wọ́n padà ṣùgbọ́n ọmọ bó ṣe ní àpèlé ẹ̀san ní ìmọ̀ àmìlú nípa tí wọ́n ṣe níṣẹ́ wọ́n ní ààrùn ìgbòrìfàt nínú àwọn kí ni wọ́n pè ní gbòrìfàt àwọn ẹ̀yà ṣàfẹ́ nínú àrìjánà jàndàtò àríyà àrìjánà gbá ní kò sí nílẹ̀ bí èèyàn bá ṣe wá súnmọ́ lọ́n tó náà ní àrìjánà tó máa wà ó ṣe ga tó tó láwọn àyè dídá náà ibẹ̀ ni wọ́n wà tí wọ́n wà ní àmìnú ní ìfàyàbalẹ̀ ìtí ọ̀rọ̀ tàwọn ní ká máa tẹ̀síwájú eléyìí ni ẹkùnmáyà lọ́jọ́ kó sí wọ́n yẹ́ ní ìnáyà àwọn àbí ayà àti náà mọ̀ áàdìdì ìdáúdá ọlọ́ni àwọn ọmọ ní alẹ́dínà yà sáàrùnà fi ààrẹ àtìnà wọn lóòrọ̀ ìsapá wọn lóòrùn mọ̀ádìsí iṣẹ́ tí wọ́n ń ṣe ní pé láti kọjí ọ̀rọ̀ ọlọ́run wọ́n fẹ́ kó agbáradá àwọn ọ̀rọ̀ ọlọ́run wọ́n fẹ́ dá àwọn òjíṣẹ́ ọlọ́run lágara ìyẹn pé wọ́n fẹ́ jìmọ̀ lọ́wọ́ láti máa ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run àwọn tí ó sì ń ṣe tọ́lọ́run wọ́n fẹ́ kátàrá ó dá wọn nípa ìgbọ̀n tẹ̀lé tọ́lọ́run kí ìyẹn wọ́n wọn lórí ẹ̀ nígbà ìṣẹ̀lẹ̀ lórí ẹ̀ ìṣẹ̀lẹ̀ nàìjíríà ìṣẹ̀lẹ̀ káàkiri ayé àwọn ọmọ obìnrin tó lẹ́rù já nípa lọ institution ẹ̀wọ́n àlọ́ ṣe tí wọ́n pè ní extract wọ́n sọ pé senate extract àwọn senate ìgbìmọ̀ aláṣẹ tó ga ju university wọ́n máa pé bírígbó tó wọ́n pé bírígbó tó wọ́n wá sọ pé ẹ̀ eh, lọ́ ìmọ̀ òfin ṣẹlẹ̀ pé àwọn tó ń jàṣòfin ó yẹ kán ti máa train wọn ní student ó wà ní ọkùnrin suit obìnrin náà suit ẹ̀tọ́ bá yọ fún ọ̀skẹ́ẹ̀tì fún ìjáàbù wọlé wọ́n bá sọ lókè wọ́n ni ẹgbẹ́ wọ́n ní faculty of law dress code fún ẹnu gbogbo àwọn sisters tó yẹ fún ṣe ọ̀pọ̀ oh, bá nílé ṣe lọ́wọ́ wọ́n ni ó dá a ní ìjì medicine wọ́n wà ní ní nursing ẹjọ́ bá ṣe nurse wọ́n lọ lórí ankaṣífù kan àbí toilet roll gbàmáyé ní pálí òkè òfin sórí aṣọ rẹ̀ ò sì gbọ́dọ̀ lórúkú ò sì gbọ́dọ̀ bù apá aṣọ pépé báyìí ní ó sì lọ bẹ́ẹ̀ sí wọ́n ti mọ̀ yí pé báwo bá ti ṣe bẹ́ẹ̀ àwọn ọmọdé ní mùsùlùmí ò ní wá ṣe kọ́ọ̀sì yẹn wọn ò sì fẹ́ yí lẹ̀ business administration wọ́n ti ní ẹni tí ò bá ti lè fi hàn bí ọlọ́pàá rẹ̀ tó kò mẹ́ lọ́tún ti lọ ṣe bẹ́ẹ̀ sí òbí yunifásitì bẹ́ẹ̀ ẹ̀rọ aláwọ̀ àdìbá ẹ̀ ìta òní tí wọ́n ń ṣe ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mẹ́kúnmù tó wà yunifásitì mò ó ra bàtà mò ó ra lọ aṣọ tẹ́ ní nọ́mọ̀ wọ̀nyẹn ẹ sì sọ pé ìjọba ló ní òfin táyà wá pẹ́ kalẹ̀ ó ní mẹ́kúnmù lára wọ́n ní private university lẹ̀ wò lọ́gbọ́n tó wá ti jọba àwọn wọ̀nyẹ wọ́n ń bẹ nínú àwọn tí ń sapá wọ́n ń bẹ nínú àwọn tí ń gbìyànjú àwọn tí wọ́n ń ṣe wàhálà lórí kí wọ́n lè jẹ́ kí agbára tó dáre ju ẹni tó fẹ́ ṣe tọ́lọ́wọ́ kó ní ọ̀gá tí sì kọ́ alẹ́kọ́nà náà gbé gbogbo When are you putting on cap in this engineering class. Ẹ̀yìn wọn náà rẹ́pọ̀tọ̀ òṣèwọ́ yẹ kájọ rẹ́pọ̀tọ̀ ní bóyá nǹkan kan fẹ́ jábọ́lé wa lórí nínú kíláàsì tí ní jábọ́lé mi lórí Islamic identity yẹn máa ń gbogbo jì. Ìdí nìyẹn, ó jẹ́ ìdílẹ́ṣẹ̀ náà di sẹ́ẹ̀mù, ó bá ṣe ti ṣe pátìs fún mi, ìyáàbò ẹ̀ṣẹ́ kò ní máa dẹ́rù àwọn ọmọ báyìí. Ṣé Muslim ni mo ti ń ṣe TP? No, you know, science psychology go at least here fẹ́ẹ̀sì ní science psychology ọ̀pẹ́ gangan nínú àwọn ọdún tó ní pé wọ́n rí ẹlẹ́sìn wọn tí kọ́ wọn níwèé ìgbà ẹni wọ́n fọkàn sí ṣùgbọ́n ẹni tó ṣì tánlẹ̀ tí kọ́ wọn níwèé ìtàn làwọn ọmọ òun òwò ní wo tíṣà tí ń kọ́ wọn obìnrin tó ṣí rílẹ̀ tó ṣì rálẹ̀ èyí tó pọ̀ jù nínú àwọn ọmọ ogun obìnrin àwọn ọkùnrin ara tíṣà tí wọ́n mọ òwò ní ìwòwé mọ́ ṣùgbọ́n ẹni tó kọ́ra ẹ̀ ohun gan ló bá mú tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ni wọ́n wà yí ọ̀rọ̀ lé lórí ìwọ́n ti sọ pé gbogbo àwọn tí wọ́n ń sapá alẹ́dínà yàtà áwọ́nà àwọn ìsapá wọn lọ́sàn lóru ìgbìyànjú wọn lọ́sàn lóru ìrìn tí wọ́n rìn ní wọ́n kí agbára ọjọ́ àwọn tó ń tẹ̀lé tọ́lọ́run kí ọlọ́run sọ fún ó ṣẹlẹ̀ sí wọn. mú ọwá sínú yà ẹjá dàgbó bẹ̀ káwà padà sí sọ́tún àárọ̀ ilé ìní ibi tí àyà tàná àyà kọkàndínlógójì àyà 39 nínú sọ́tún àárọ̀ níbi tó gúnlẹ̀ sí pẹ̀lú òkun ọlọ́run á tún lónìí ní أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون ولا يخرون الجنة حتى يلج الجمل في سم وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غوار كذلك نجزي الظالمين nínú àyà ogójì ọlọ́run ò tí dákẹ́ lérí ọ̀rọ̀ àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ èyí ò lè ní jù wá níwé wípé àṣẹ́kípe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ti tako àwọn àyà ọlọ́run ọba àṣẹ́kì ìṣẹ́ṣẹ̀ díẹ̀ ìbájẹ́ pé nǹkan tí ó lágbára ní ìgbàtọ́lọ́n tí wọ́n sọ̀rọ̀ wọn kìbá ti mẹ́nu kú ò ọba tó ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wọn ìnàlàdí ní kántàbù bí àyá ti ní wọ́n sàkàrù àníhá ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n pe àwọn àyà ọlọ́run látùfá takùdàrún àbẹ̀wà kò sàmáà ọlọ́run ní àwọn ní ṣí àwọn ilẹ̀kùn sánmà fún wa wà láyẹ́dẹ́ kúrú náà ní jánátà bẹ́ẹ̀sì ni wọ́n ní wọ́n àlìjánà àtayálíjá ní jámánù fi sámìlẹ̀ ìyá títí wọn ò nílẹ̀ wọ sánmà àní ṣílẹ̀kùn sánmà fún wọn bèèrè pé wọ́n wọ́ àyàfi nígbà tó bá ṣeéṣe fún àkúnmí kó gba ìwọ̀ abẹ́rẹ́ kọjá tàbá abẹ́rẹ́lá fi ránṣọ ihò tí ń bẹ́ ń díẹ̀ tàà ń kí òwú bọ̀ ọlọ́run ní ìjọ tó bá ṣe é ṣe fúrà kún mí láti gbanú ẹ̀ kọjá ìjọ náà láàṣì lẹ́kùn sánmà fún wọn tí wọ́n fi wọnú sánmà ọ̀kàdá nípa anẹ́jì sí ìrùjìrì ní báyìí ni a ṣe ń san àwọn ẹlẹ́ṣẹ̀ lẹ́san àwọn àbá àwọn ṣàlàyé púpọ̀ nípa ẹ̀ wọ́n ní alìmọ̀rọ̀ lákùn mí ni àmẹ́lú sọ́ọ̀lì hàn wàlà dùá wọ́n ní túnmọ̀ rẹ̀ ní pé gbogbo iṣẹ́ kan tí wọ́n bá ṣe tó jẹ́ iṣẹ́ eré láyé àwọn ni gbogbo iṣẹ́ wọn tí wọ́n ṣe tó jẹ́ dáadáa yẹn kò ní òkè lọ sánmà lọ́dọ̀ ọlọ́run wọ̀lá dùá ké ìpè wọn tí wọ́n bá ń pè ọlọ́run ọlọ́run ò ní kò ní gbọ́ pè wọn onídọ́lọ́ ọmọ eléyìn náà rí bẹ́ẹ̀ káwà lọ́dún sọ́rọ̀tù núùrù sọ́rọ̀tù núùrù súra orí kẹrìnlélógún nígbàtọ́sọ pé wà lẹ́bí ìrìn káfàró àmẹ́lò ohun kàsàrọ̀ ọlọ́ni àwọn kèfèrí iṣẹ́ wọn tí wọ́n ṣe níṣẹ́ ó dà gẹ́gẹ́ bí a ń pè náà náà أعوذ بالله من الشيطان الرجيم والذين كفروا كسراب بقيعة يحسبه الظآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب 39 onáka yẹn sọ́tùlù mọ́ọ̀rọ̀ súra ẹlẹ́ẹ̀kẹrìnlélógún àyà ọ̀kànlélógójì ọlọ́run ní wọ́n lẹ́ni ẹ̀ka faru ẹ̀rí àwọn tí wọ́n ṣe àgbàkọ́sọ́rọ̀ ọlọ́run ọba ọ̀mẹ́lùmún kàsàrọ̀ iṣẹ́ ẹ̀rí wọn tí wọ́n ń ṣe láyé torí bálò mí yóò ní ìwà lọ́rọ̀ ó béèrè bàbá dárùn kò ní béèrè ẹ̀sìn ọlọ́wọ́n ní iṣẹ́ ẹ̀rí wọn tí wọ́n ṣe láyé kàsàrọ̀ tó dàbí àpò iná kí ni wọ́n pè náà pè náà òun wọ́n pè ní mirage lédè òyìnbó kí wọ́n pè ní mirage ní tó lè jẹ́ ó tètè yé wa wọ́n tó lè pè ní dandan in tí ò rí bẹ́ẹ̀ èyí tó lè jẹ́ ó tètè yé wa ní bá bá ń lọ lórí títí ọlọ́dà ní ọjọ́ kan rí tàbí ọ̀sán nígbà tí oòrùn bá ń mú lọ́ọ̀kan yóò dàbí ẹni àmọ́ nígbà tá a bá débẹ̀ a ní omi ń bẹ̀ ìta rí lọ́ọ̀kan yẹn tó dàbí omi ni ò bá ń pè lápè náà ọlọ́run ní iṣẹ́ eré èyí tí àwọn tí wọ́n ń takọtọ ọlọ́run ọba àwọn kọ̀ọ̀rọ̀ sí tí wọ́n ń ṣe ó rà bẹ́ẹ̀ a ń pè náà lè gbé bí kí àti àti èyí ṣe fẹ́ òǹgbẹ́ tá ń sọ yìí yàtọ̀ sí òǹgbẹ́ rọra gbẹ́yọ ọ̀háhá òǹgbẹ́ tó lágbára tí ń gbẹ́ ẹni tó wá rí ìta òǹgbẹ́ omi lọ́ọ̀kan ìdíyàn wà lórí títí òǹgbẹ́ tí omi ni hátà ìdájà àrùn títí tó fi wá lè di ààyè yẹn kí wá ṣẹlẹ̀ yàmìyàjìdà òṣè ìlà ààyè òṣè ìhà ló bá rí ní kò jẹ́ ìgbẹ̀kan àṣẹ́kàndẹ̀ lásán ní ìyẹn ni pé iṣẹ́ yẹn ni wọ́n ti fi sọ́kàn tó yóò gbà wọn lájọ́ ògbèdè alìkíámà tó bá níjọ́ ògbèdè alìkíámà gbogbo olóòdò múlẹ̀ ó fún wọ́n wà bọ́nà ọba pàdé fàwàfáwì sáàdà wúwú ọlọ́wọ́ wá ṣe àṣepé ìṣirò iṣẹ́ wọn wọ́n kọ́ sàárẹ̀ ẹ̀rọ ìṣẹ́ ìtumọ̀ àkọ́kọ́ tí apá kan nínú àwọn àfọ́ mítẹ̀sírí fún wípé láàtùfá tàbù lákùn àdẹ̀wà àbò sàmáàmì wípé wọn ò ní ṣí àwọn ilẹ̀kùn sánmà ojú ọ̀nà sánmà ní òbí ṣe fún wọn torí sánmà lẹ́nu ọ̀nà tó wọ́ bẹ̀ ṣùgbọ́n ni wọ́n ń ṣọ́ wọn ò sì ní ṣí fún ẹnikẹ́ni àyàfẹ́ni tí wọ́n bá ti sọ pé wọ́n ó ṣí fún ìyọ̀ndá lọ́wọ́ bá ní ó sì bí ṣí ìtumọ̀ àkọ́kọ́ tí wọ́n fún ní ẹ̀ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní ẹ̀ ní àwọn aláìgbàgbọ́ nígbàtí àwọn mọ̀lẹ́gbà bá gba ẹ̀ ní ẹ̀ tí wọ́n wá ń mú kókè lọ gẹ́gbó ṣe wà ní hadith àti ka hadith yẹn náà fún wa hadith Abu Dawud àti Nasai àti Ibn Majah nígbàtí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam hadith ìbàwọ̀ ọ̀hún ó ní kọ̀rọ̀jìnà máa rọ́sùn ìlà ìfíjà lẹ́nzà ti rọ́jú lé mínàlẹ̀ àmsọ́ fàntàyìnà ìlàlẹ̀ kọ́bìrì ẹni anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó ló jáde pẹ̀lú àwọn dọ́kan lọ sí fi jẹ̀nẹ́sà ọkùnrin kan àbí jìnáǹsà ó dá wájú àwọn àbá sọ pé jìnáǹsà fi nǹkan ló wọlé ju jànáǹsà lọ wọ́n lọ síbi jìnáǹsà arákùnrin kan nínú àwọn àṣọ́rí arákùnrin náà wá ìgbà tí wọ́n débi sàárè rẹ̀ tí ìgbẹ́ láhàd kí ni wọ́n pè ní láhàd ní bàbá agbẹ́ sáré ìtì ẹni tí wọ́n fi máa ń gbẹ́ kan sísàlẹ̀ tí òkú yóò fi ìhà ẹ̀gbẹ́ kan sí ìyẹn là ń pè ní ṣákù ṣùgbọ́n tó bá jẹ́ láhàd ni kí wọ́n tó désàlẹ̀ sáré pátápátá ní ọwọ́ kíbílà ìdojúkọ ní táǹkìrún sáré yẹn wọ́n wà rọra gbẹ́ ìkànwọ́nú bẹ́ẹ̀ ibẹ̀ ni wọ́n ti òkú yẹn bọ̀ anábìwá Muhammad sàlámì jọ́nà wọn ò tí wá gbẹ́ láàdì yẹn tán tí wọ́n fi pé kí sàárè tí wọ́n fẹ́ sin arákùnrin yẹn sí fajalasa Rasulullah sallallahu alaihi wasallam wajalasna hawlahu ka'anna ala ru'usina at-tayr anábì jókòó ń dáná àwọn náà ń jókòó rọ kiri ká anábì àwọn wá farabalẹ̀ kò sí sun mi jáde sọ́hùn kò sí gbogbo ra ẹni débi ẹni àwọn farabalẹ̀ àwọn sì dákẹ́ mímímí bí ẹni bí ẹyẹ pàdé àwọn lórí sẹ́nà pẹ́pẹ́ yẹ bá pàdé èèyàn lórí ní ẹ̀bá rọra mìíra yóò fò lọ ní bí àwọn mùsùlùmí àwọn ṣe ń ṣe nìyẹn lọ́dọ̀ ànábì nígbà pé nìkan jáde láyé ẹ̀wù bára wọn ṣe wálẹ̀ kí a máa bá òkú lọlé olóró wọ́n ní ànábì wa Muhammad sallallahu alaihi fi yẹ́ igi kan bẹ lọ́wọ́ ànábì sọ̀rọ̀ máa sálá máa lè pè ní bí ọ̀pá àti igi kékeré kan ànábì wá fi ń fa ilẹ̀ ó fi ń tanlẹ̀ rọ́fà àrọ́ ọ̀sà òkúra rọ́fà àrọ́ ọ̀sà ànábì wá lójú kórí rẹ̀ sókè ànábì wọlé tẹ́lẹ̀ di ọlọ́run kò níbi ìyá sàárè ẹ̀wọ́n ìṣọ̀ ọlọ́run kúrò níbi ìyà sàárè ànábì sọ́lẹ̀ méjì àbí ẹ̀rẹ́ mẹ́ta ànábì ṣe wá sọ pé ìmẹ̀lá àbúdà lè mọ́ mínà ìdá káàna fi ìtọ́ ìmìnà dúnìyàwó ìgbàlè ní ilẹ̀ àkírọ̀ onígbàgbọ́ òdodo ẹrúsìn tó jẹ́ onígbàgbọ́ òdodo nígbà tí ó bá fẹ́ jáde kúrò láyé tó ti dojúkọ àlẹ́ àárọ̀ náà sára ilé ìmọ̀lá ìkàtùmìnà sàmá ì bí àrùn ìrùjò kàánà ojú àrùn ṣàmùsì àwọn màláíkà wọ́n wá sọ̀kalẹ̀ láti sánmà ojú wọ́n funfun gbòòrò gẹ́gẹ́ bí ẹni pé ọ̀rùn lójú wọn máa ń káfanú min àkfàrí ìjánà wà inúùtù mínú àdúùtù ìjánà látà ìjìlísù mínú mọ́dàbásọ̀ wọ́n ní àwọn màláíkà yóò máa bẹ wọn aṣọ léwọ́ bí a bí ìrànlẹ̀ pé aṣọ ohun dání aṣọ yìí nínú àwọn aṣọ àlìjẹ́nà ni wọ́n sì mú tùràrí olóòórùn dúdú nínú àwọn tùràrí àlìjẹ́nà títí tí wọ́n fi wá jókòó ìjókòó wọn yóò jìnà sí ìmìnì tó fẹ́ jáde láyé yẹn níbi tójú rẹ̀ bá rí ìran pé ibi tójú rẹ̀ bá rí ìran pé yẹn làwọn jókòó sí tí ó mọ̀ ọ̀gbọ̀n wá. Rúbọ̀ ìyàjí ló mẹ́lá pè mọ́ ọ̀tìgbà náà ni mọ̀lẹ́kà kúgbẹ̀ wọ́n ṣẹ̀ wá dé àtàyẹ́ kì ní sáà ìdàwọ́ sí i títí mọ̀lẹ́kà kóòdù wá jókòó sí ní orí mùmìnì tó bẹ́ jáde láyé yẹn fàyàkùn ayyàtò alìnàṣòlùmọ̀ ìnà òkúrújì ìlànà fúrọ̀tì ìlànà ìwà rán mọ̀lẹ́kà ikú فتخرج تصيل كما تسيل القطرة من فيس سقاء فيأخذها wọ́n ní ẹ̀mí yóò wá jáde gẹ́gẹ́ bí ìgbà tí omi jáde níbi nípa àlèfiwé bóyá àgé tẹ́nu rẹ̀ òfẹ́ dáadáa tó tún wá jáde mẹ́sì bẹ́ẹ̀ ni ẹ̀mí yóò ṣe rọra máa jáde díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ pọ̀lọ̀pẹ́ anábì ni fàyà púpọ̀ a yóò wà mú ẹ̀mí ẹ fàyà àkọ́dà á lámìyàbẹ̀wò á fi yẹ bí ìtọ̀fàtà àìní látàyà òwú ha ẹ̀mí yẹ kò ní ló ìṣẹ́jú kan lọ́wọ́ mọ̀lẹ́kà ìkú yẹn àwọn mọ̀lẹ́kà tí wọ́n wá yẹn pẹ̀lú aṣọ yẹn àwọn ni wọ́n gbàá fọ̀yẹ̀dìálùhà fi ìdáríkàlìkáfàní wọ́n wà gba ẹ̀míyẹ sínú aṣọ tí wọ́n mọ́ wáyẹ àti tùràrí tí ń bẹ lọ́wọ́ yẹn wọ́n mú jáde ṣóyẹ́ wọ́n wà mú ẹ̀míyẹ jáde ka ọ́tìyàbí nọ́fà miskin wujidat ala wájì art ẹ̀mí yóò wà máa gẹ́gẹ́ bí òórùn tùràrí tó dáa jù ta lè rí lórí ilẹ̀ ayé yìí wọ́n wà gún òkè sánmàlá pẹ̀lú káfà ní èyí tí ẹ̀mí yẹn bẹ́ẹ̀bẹ́ àti òórùn dúdú yẹn anábíwa Muhammad sallallahu alaihi wasallam ní kọjá pẹ̀lú ẹ̀mí yẹn alàmẹ́là ìmìnà lèmọ̀lá ìkàtí ìlàkọ́lù máa rí róòtọ́ yìí bá àṣẹ àyàbíbẹ̀ àwọn mẹ̀láìkà yọ́ ma sọ pé wo ẹ̀mí dáadáa wo lélẹ̀ á ẹ̀mí dáadáa wọn wọ́n ń gbé lọ rí torí pé màláìkà ó túmọ̀ yìí ó kún kẹ́kẹ́ fún màláìkà Ànábì sallallahu alaihi wasallam ní fàyàkùrú rẹ̀ fúlàn mọ́nù fúlàn bí áṣà ni àṣà yìí láti kánú ìsàmọ́ ònàrú bí a fi dúnìyà látàyàtàwò bí ìlàsàmì ìdúnìyà wọ́n wọ́n pé ẹ̀mí yẹn lọ wọ́n àmọ́ dárúkọ ẹ̀ lágbájá ọmọ lágbájá nìyí títí tí wọ́n wá gbé ẹ̀mí ẹ̀ dé sánmà lé ayé tí wọ́n dé sánmà lé ayé wọ́n wá ní kí wọ́n ṣí sánmà fún wọn wọn ò ní ṣí sánmà fún ẹ̀mí yẹn olùkọ́ ti yẹ́ tí wọ́n bá ti wá ní ẹṣí sánmà fún wa wọ́n bá yọ̀nà lọ́dọ̀ mọ̀lẹ́kà wọ́n bèèrè orúkọ rẹ̀ wọ́n sì kí wọn máa wọlé máa rọra ní sánmọ́ kọ̀ọ̀kan láwọn ẹ̀lẹ́kà ó ti máa kí wọn máa wọlé máa rárá títí tí wọ́n fi dé sánmọ́ ẹlẹ́ẹ̀keje tí ó bá dé sánmọ́ ẹlẹ́ẹ̀keje wọ́n bá lè kọ́ bá ní uktubu kitaba abdi fi iliyina wa iduhu ila al-abdi fa inni minha khalaqtuhu wa ẹlọ́kọ́ tíra ẹ̀rísì mi sínú èyí yìí ẹwà dẹ́ ẹ̀mí rẹ̀ padà sórí ilẹ̀ ibẹ̀ ni mo ti dá wọn ibẹ̀ ni màá dá wọn padà sí ibẹ̀ ni màá sì ti gbé wọn dìde lẹ́ẹ̀lẹ́ ni màá ti gbé wọn dìde ìyáwà nù inú ojúṣù Muhammad lẹ́yìn yẹn anábìwá Muhammad sallallahu alaihi wasallam wá dákẹ́ sí bẹ́ẹ̀ ó ní nígbà tó bá yẹ pé ẹ̀mí èèyàn burúkú ni nítorí àsìkò torí àmì tó sára ilé òṣè nínú sàárè ò àwọn ọ̀gá tó mọ̀ ṣẹlẹ̀ sí nínú sàárè bóyá ká tẹ̀síwájú wọ́n ní tó ádùrú ìhàwò fàyà tí ìmọ̀lákáàni fàyùjìnisáàni fàyàkùláàni láhù náà ọ̀pù ó bá dé nínú sàárè àwọn màláíkà méjì ó wà sọ́dọ̀ rẹ̀ wọ́n gbé jókòó wọ́n a máa sọ fún pé màá rọ́pù alolúwa rẹ̀ mùmí ní ọ̀dà pé ọ̀bí àlọ́ aláwò ní olúwa mi fàyàkùlá ní àkùnmọ̀ dínà wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ a ní ẹ̀sìn rẹ̀ àbí ẹ̀sìn rẹ̀ fàyàkùlù dínì al-islam yóò sọ pé ẹ̀sìn mi ní islam fàyàkùlá ní àkùn wọ́n tún wá béèrè lọ́wọ́ rẹ̀ màá hàn tàwọn jùlọ ìkó ìtàfíìkù ta ẹni tá a gbé dìde láàrin ní ọkùnrin wọ́n lágbé dìde láàrin yàkúlù huwa rasulullahi fayaqulani lahu kan amẹ́rù yóò wá ní ọrọ̀ jíṣẹ́ aláwọ̀ Muhammad ní sallallahu alaihi wasallam wọ́n wá sọ pé kí ni iṣẹ́ rẹ̀ fayaqul yóò sọ ní Qur'an mo gbà á gbọ́ mo sì gbà á lẹ́gbẹ̀dọ́ fayunadi munadi olùkéde kan wà kéde láti sánmà anùsọ́dàkọ̀ àbìdì fàfìṣúhù mínàlìjánà ti wà bìṣúhù mínàlìjánà pé à ẹrúsì mi ti sòdodo ẹgbẹ́ ìjẹ́ fún láti máa bàrìjánà ẹwọ ẹ̀wọ̀ fún láti máa bàrìjánà wà fẹ́hù láàbùbá àbàrì ìlànìjánà wàtọ́ yìí bí a yóò wá máa wá sí ọ̀dọ̀ ẹni yẹn òórùn àlìjẹ́nà afẹ́fẹ́ àlìjẹ́nà àti dídùn àlìjẹ́nà bẹ́ẹ̀ sì ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní yóò sàkùnlákú fi kọ̀bìrí ìmúdàbàsọ̀ múdàlẹ̀bàsọ̀ wọ́n wá fẹ́ sàárè rẹ̀ fún ní déédéé ibi tójú rẹ̀ bá tó sàárè láti dá ẹ̀gbẹ̀gbọ́ àrùkọ yẹn wọ́n wà fẹ́ sàárè yẹn ibi tó jù rẹ̀ bá dé ní sàárè yóò fẹ́ dé kò ní fún wa ọ̀nà wọ̀yá ti ìrọ́jùlù hasanu níwájì ọkùnrin kan tí ojú rẹ̀ rẹwà hasanu fìyàbì tí aṣọ rẹ̀ sì ká tí oòrùn dúdú ń jáde látara rẹ̀ ọkùnrin yóò bá tó yọ sínú sàárè òun wá fún ọdún òdùnú tí ó dùn mọ́ ààrẹ ẹ̀yọ́ olùkàlẹ́lẹ̀ ìkún tàtú àjì kò ní ní ọjọ́ ta ti ṣàdéhùn fún ọ fàyàkúlù láhùn yóò wà máa sọ fún pé mọ́ni àǹtà ní ẹmùmí ní tó ti wà ní sàárè pé ta ní ẹ̀wọ̀ fàwájì búkàlù wájì ìyàjí ìgbìyànjú ojú rẹ̀ yìí ojú ẹni tó mú dáadáa wá ní fàyàkúlù àná àmàlù kàsọ́ọ̀lẹ̀ èmi ní iṣẹ́ rẹ̀ tó ń ṣe fàyàkúlù rọ́bì akimi sáà rọ́bì akimi sáà hátà àríjì àhílà ahàlì wà máa lè ẹni tó wọ́n wọ́n sàárẹ̀ ìyẹnú olówà dùn láyá olúwa mi jẹ́ kálìkì yàmọ̀ ọdẹ yóò sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kí n lè sẹ́rí padà sọ́tàwọ̀ èèyàn mi àti dúkìá ní fún wọn ní ẹ bá mi kà á ọlọ́pàá níbi sọ́sọ́rọ́ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kèfèrí ìnàlẹ̀ áfíàrí káàfìrọ̀ ẹ̀tọ́ bá yá kèfèrí ìdàkánà fi ìkìtọ́ ìmìnà dúníà ìbárí ìnàlẹ̀ áfíàrí tó bá bẹ́ jáde láyé lọ́rọ̀ معه المسيوخ فيجلسون منه مدة الأصل ثم يجيء ملك الموت حتى يجلس عند رأسه فيقول أيتها النفس الخبيثة اخرجي إلى سقط من الله وغضبه Bọ́n bá ti bẹ́rẹ̀ ẹgbọ́n bẹ́rẹ̀ èèyàn burúkú yẹn, bá ti sọ pé yóò ra mọ̀lẹ́kà lẹ́ẹ̀kan yẹn yóò rí wọn ṣùgbọ́n yóò fà mọ̀lẹ́kà fún mi. Ní ẹgbàá wá ní anábì ní wọ́n iná pẹ̀lú oòrùn tí ń rùn gbùrù oòrùn tí ó dá tí ó bá lórí ẹ̀mọ́lẹ́gbẹ̀ kó wá sọ̀kalẹ̀ lórí ìwọ ẹ̀mí ìdọ̀tí ẹ̀mí burúkú jáde sí inú ìbínú olúwa rẹ̀ ìpẹ̀lú kó jáde sí wọ́n wá gba ẹ̀mí ẹ̀ lọ́rọ̀ kan àwọn mọ̀lẹ́gbà yóò wá mọ́ gbé ẹ̀mí ẹ̀gùnkì lọ. Anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní yóò mọ̀ wá wújìdá tí a nà wájì ìdáàbì oòrùn tó burú jù náà lè kàn lórí rẹ̀ àwọn mẹ́lẹ́kà yíwa máa ń pè fún sọ́mọ̀ lọ wọn ò ní kọjá níbi mẹ́lẹ́kà kan yíra kọlu máa dí ìròhìn ọ̀bíìsà àwọn mẹ́lẹ́kà wà ló bẹ̀rẹ̀ pé ẹ̀mí ikú wo ni wọ́n ń gbé kọjá yìí fọyàkùlùn fúlàkùnù fúlàmì àtàyè àsìlẹ́yìn láti káàlẹ̀ sáàmù bí àbí dúnìyà àtàyè àtàyè bí ha ìlà sàmẹ́yìn dúnìyà wọ́n ní wọ́n wà máa pè ní àwọn wọ́n fi sàfárí oòrùn ẹkùn ọ̀jẹ́ǹgẹ̀ tí ẹ̀lẹ̀ ẹ̀bá orúkọ burúkú náà àwọn ẹni bú máa jẹ́ láyé bàdó àwọn oríṣiríṣi ẹlòmí ìwọ́lẹ̀ sáré pé wọ́n fi wọ́n wò ní àdáni wọ́n sọ tó kèé fi mọ́ ìyàwó yàn ní orúkọ ẹ̀yẹ wọ́n fi wọ́n wò ẹ̀ṣẹ́ kan wọ́n láti bórin yẹn ṣe àyàn lójú ẹ̀rí lẹ́kọ̀ọ́ ń bá ẹyẹ wọ́n pé ọkùnrin gan mi ní dápọ̀ ẹ̀ ẹ̀ṣẹ́ kan ní ó fún òyìn wọ́n ti fún ọlẹ́ṣẹ́ kan láyé owó ìlúlẹ̀ kú ní aláìlànà bọ́ọ̀kì kó tó ń tẹ̀lé wọ́n ti gbọ́ lórúkọ kan orúkọ ọgbùn mú àwọn orúkọ ọgbùn tí wọ́n fi ń gbé òun àwọn fi gbé wọ́n ní títí tí wọ́n fi wá gbé dé sánmà lẹ́ ayé wọ́n wá béèrè pé ẹ bá lè ṣí sánmà láàáyé òfúta láwù mú ní ṣe sánmà yẹ fún wọn ni ọmọ tọ́ àwọ̀sọ́lọ́gbọ́ ìsọ̀lọ́gbọ́ àìwọ̀sọ́lá ni ànábíwá káyà látùkátàkù láwù àbíwá òsànáì wọ́lá ẹ̀kùrú na lìjá na tàhátà yẹ́ lìjá lìjá ma ní fìsáfì ní fìyàtì a ní ṣe sánmà fún wọn títí tí ó fi ṣe é ṣe ẹjọ́ ṣọ́ṣọ́ ṣe fún àkùnmí àti ìgbànú abẹ́rẹ́ kọjá ó dàbí ẹnìkan tó ní ẹjọ́ fún mi bá ní àpò àgbà nígbà tákùnkọ́ bá bò yí àní ànífọ́ mi bá ní àní àmẹ́jọ́ tó bá rákùnkọ́ tó mú yí wá gbogbo ìwé náà làkùnkọ́ fẹ́ he yí ìtumọ̀ ní pé a ò fún ọ níjọ́ tí ràkùnmí ó gbà lọ abẹ́rẹ́ kọjá náà ní àkùnmí gbà lọ abẹ́rẹ́ kọjá ìwòdí abẹ́rẹ́ kò ṣeé ṣe túmọ̀ ní pé wọ́n ní ṣí sọ́nà fún wọn láéláé فيقول الله عز وجل اكتبوا كتابه في سجين في الارض السفلى ọlọ́wọ́ wà ní ẹ̀nà ọgbọ́n tíra rẹ̀ sínú sìjíìn sìjíìn fẹ́ wọn ní jẹ́bẹ̀ nínú ilẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ torí iná ìsàlẹ̀ ìsàlẹ̀ ní àlìjẹ́ náà òkè ń wà lẹ́yìn náà túrí ha rúhùhù lọ́rí ha wọ́n wá ju ẹ̀mí rẹ̀ wọ́n jù lọ́tọ́kẹ̀ òun náà wọ́n bá sọ ọmọ sọ́ọ́sì hajj pé wà mẹ́yìn ṣe ìlà fàkà ànàmá kọ̀rọ̀ nínà sàmáì fàtàkọ́fù wáyìrù ọ̀tàlùmí bí èrè òfin nàkàlẹ̀ sàhìkọ̀. ọlọ́ni ni ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá sọ nínú àlùkùrá ànábìwá kà nígbà ẹni tó bá ṣẹ́fọ́ pẹ̀lú ọlọ́ kàánàmà rọ́rọ̀ mínà sàmẹ́ tó dàbí tó jábọ́ láti sánmà ẹjọ́ ẹni tó bá jábọ́ láti sánmà ó ní ó ṣe rí tọ́ fún ọ̀pọ̀ ẹ̀rù ó tún ṣe jábọ̀ wí ẹyẹ tó tó tún bẹ́ẹ̀ ní pọ́kọ́ jìjì ìmọ̀ tó bá tẹ́ẹ̀ bá ní ronú ẹ̀ tẹ́ẹ̀ náà wo bí ó ṣe jábọ̀ ẹni àbí ẹni tó bá ti wọnú ọkọ̀ nígbà tí ọkọ̀ bá kúrò lójú ogun oru tó fẹ́ gòkè yẹn pé kọ́kọ́ tàbúrì tó tún gòkè bọ̀ yóò dàbẹ̀ pẹ́ ní èèyàn fẹ́ bọ́ weightlessness náà èèyàn ní wúwo èèyàn ní yóò dàbẹ̀ pé èèyàn wà lófurufú wọ́n ní abẹ́yẹ gbé àwòtáàwì ìdí ìrè àtàkùn fẹ́ ó gbé káàkiri nípa ló bàtí wọ́n kọrí sọ bí mẹ́ta ní sàáì láì tó jìnà bẹ́ẹ̀ lọ́rọ̀ rẹ̀ rí wọ́n ní tùhárùn-ún fi jásàdì wọ̀yà tí ìfàlàká ní ìjìlìsà ní wọ́n wà dẹ́ ẹ̀mí rẹ̀ pàǹkà sára rẹ̀ amọ̀lẹ́kà méjì wà á lé wọ́n wà gbé jókòó amọ̀lẹ́kà ẹ̀bá gbé jókòó tó wà nínú ọ̀rọ̀kù alólúwà rẹ̀ wọ́lá ìtìrí sọ kankan jù ààrẹ̀ ah, ah, owó mọ̀mọ́ ó tún bèèrè mọ̀ dínà kí lẹ́sìn rẹ̀ ìgbàkan náà yóò yunadi munadi min sama olùpèpè kan wà pépè láti sánmà àǹkàtàkà àbòdí ẹrúsìn ti kúrọ́ ó pè ọ̀rọ̀ náà bá nírọ́ àpùrìṣú mina náà rí ẹ̀fẹ́ ìtẹ̀fún láti inú náà wà ftáàkù náà bá bá nínà náà rẹ̀ ẹ̀ṣílẹ̀kùn kan fún lọ sínú náà yá tí ìmìn harri á wà sàmúmi á ẹ̀rí yóò mọ̀ wá bá nínú náà haúrì ha gbígbóná rẹ̀ sàmúrù ha àti ooru gbóná náà gbígbóná méjì níbẹ̀ ìkan gbígbóná tó gbẹ ìkan gbígbóná tó ní ooru nínú òun sì ju ètò bẹ lọ gbogbo alámọ̀ pé alámẹ́sọ̀ ọ̀gá lórí iná tí ooru bá jọ́nà lọ́wọ́ a máa jọ́nà ju nǹkan gbígbóná lásán lọ méjèèjì yóò wà máa bá ń bẹ́ẹ̀ wọ́n wà fún sáré náà átàtà tẹ́lẹ̀ fi àmúláàmú àwọn ẹfọ́n ààrẹ ẹfọ́n ààrẹ yìí yóò wà wọ́n mú ara wọn pátá nígbà sáré ẹ bá fún wọn ìgbà ìyá rẹ̀ àwọn ẹbí ní ẹran jẹ́ máa ń pààyàn ìlú yóò wà wọ́n ara wọn pátá lẹ́ẹ̀kan náà yóò wà kéde oró ọkùnrin kan kọ̀bí ìrìnwájì kọ̀bí ìfìyà montanore bẹ́ẹ̀ náà ni ọkùnrin tí ojú rẹ̀ kan tó búrẹ́ wà aṣọ tó wọ̀ búrẹ́ à òórùn tí ń jáde lára rẹ̀ òórùn tí ò dáa ni yóò ní abúṣe ìbílẹ̀ ìyàsóò ara ẹ ọmọ kẹlẹ́dì kó tàtí ààbì tó a fàwájì húká àlèwájì ìyàjì ìwé ojú rẹ̀ ojú rẹ̀ yí ojú ẹ tó máa burú wá ní yóò wà ní anà amẹ́lú kalifobis ó lé oníṣẹ́ bútó máa ṣe jẹ́ kí ẹgbẹ́ dé ṣùgbọ́n dàkejì lè sọ aláwọ̀ mẹ́ta ìgbẹ́ o torí pé ìyà tó ń jẹ́ lọ́wọ́ yẹn ó kéré sí ti iná wọ́n ti ṣílẹ̀kùn náà fún ti rí atẹ́kùn rẹ̀ ni wọ́n ń fẹ́ sí atẹ́kùn gbóná àtòrú gbóná ọ̀pẹ́ tí ó wà lọ wọnú ilé ìfọ́ wà ní ọlọ́mọdé kọjọ́ gbéǹdé òde òun ni àlàyé èyí tí àwọn إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ní ah, ṣílá kan sáwà fún wọn ìtumọ̀ méjì náà fún kí ni ìtumọ̀ àkọ́kọ́ tí wọ́n ṣe láyé àdúrà wọn tí wọ́n ṣe kò ní gòkè lọ́dọ̀ ọ̀rọ̀ tó bá dídá òwe ní àdìkẹ́ àmọ́ òfò ni wọ́n bá torí náà ọ̀pọ̀lọpọ̀ ọdún wa máa sọ pé ẹ̀kùn gan ẹ̀lẹ́bí ìkírun ni ó tajú múslìmù gan lọ múslìmù ní kan forí ilẹ̀ ní ogó àìmọ̀kan akẹ́ ogó àìmọ̀kan ni wọ́n tó sọ bẹ́ẹ̀ sọ fún sọ wọ́n mẹ́rin ápùpù mi mẹ́rin fẹ́rọ aláwọ̀ ìkọ́dìbà àkàdára bí àyà tí ẹni tí wọ́n sọ pọ́tà ju mùmí ní ẹlá ọlọ́run nípa yí ẹni ta ló ṣorí inú balẹ̀ tó ṣe àbòsí tó wá tọrọ owó lọ́wọ́ ẹni tí èṣe mùmí ní ó fún ọ lọ́wọ́ sọ kó dájú mùmí ní lọ aṣẹ́sọkúsọ ló sọ lẹ́nu iṣẹ́ ẹrẹ tó ṣe ìyàwó òní sánẹ́sàn kọ́bọ̀ lérí ẹ̀ tó rẹ̀ tí ó sánẹ́sàn ó ní òkú rọ́lẹ̀ ẹ̀mí yẹn kò ní wọnú sánà ó sọ́ọ̀lẹ̀ látòkè nínú àmọ́ jìyàn bẹ́ẹ̀ ọlọ́run ní àyà tó pé yẹn àyà ìkọkànlélógójì wàlá yadkhuluna al-jannata فوقهم قواش وكذلك نجزي الظالمين من جهنم مهاد yóò máa bẹ fún wọn nínú náà jahannama ìtẹ́ ìtẹ́ wọlé fẹ́ wà fún ọlẹ́ náà ìtẹ́ náà ni wà ní fọ́ọ̀kì kọ̀wáṣ èdìbò náà mọ̀ tàlé wọn lórí wàkàdárí anájísí zọlìmí gẹ́gẹ́ báyìí láà ṣe ń san àwọn aláìgbàgbọ́lẹ́sàn irú rẹ̀ náà ló wà ní sọ́tù rahman sura 55 nígbàtọ́rọ̀ ní yàrá ṣàwọ̀lì jí wọlé ìsì in istafatun an tanfudu min aqdari samawati wal ardi fanfudu la tanfuduna illa bi sultan Allah ni ya ma shawali jinni wal ins nígbà tó bá dijo ó bá mọ̀lẹ́kà náà wá dé wọ̀já àwọn kúta wà ní mẹ́lá ìká tún sọ̀fá ọlọ́wọ́ òdèjọ́ náà àwọn mọ̀lẹ́kà òdèjọ́ náà sọ̀fá àwọn mọ̀lẹ́kà yóò wá tò lọ́wọ́ ọwọ́ títò tí wọ́n tò wọ́rọ̀ kíká gbogbo èèyàn àlìjẹ̀nú jọ́nà kò wá ní sí ẹni tó lè rí nìkan lọ àìyàn lè wáṣà kálá là wáṣà ìdàrọ́ bíkà ọmọ ìdílé kò sí mùsàlá náà ọlọ́wọ́ ní ẹ̀yìn àkójọpọ̀ mẹ́ni àtàlìjẹ̀ nú ìmì sàtọ́ tó máa ń tàn fúdù mín àtúrọ́rì ìsànà wájú wọ̀lá bí ìgbàlù fúdù ó bá ṣe kó ṣe ṣe fún ìdíkẹ́ sákò lágbègbè sánmà àti rẹ̀ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ látàn fúdù nàìjíríà ìṣòro فبأي آلاء ربكما تكذبان بين لون يرسل عليكما شواظ èèyàn àtàlìjànú tí wọ́n ṣe kẹfẹ́ ní sọ́dọ̀ ọlọ́wọ́ bá yí sọ́dọ̀ ààrẹ kò mọ́ ṣùgbọ́n àwọn ẹ̀pà wàránà àmọ́ dàbò wọn nínà nẹ́rì láti inú náà àmọ́ dàbò wọn látòkè àmọ́ dàbò wọn lérí wọ̀n òjé yóò tún lè ju ti iná yẹn lọ àmọ́ ìdáwò wọn bẹ́ẹ̀ fọlá pàtàkìrọ́ọ̀n kò sì ní sí fún àwọn méjèèjì ènìyàn àtàǹjẹ̀nú tí ò ń ta tọ́lọ́wọ́ bá oníṣòlùrànlọ́wọ́ kan jọ náà nítorí náà abẹ́lọ́wọ́ bá lè fẹ́lá kó fún ah, èyí tí a sọ nínú ọ̀rọ̀ lónìí àyà àyà 40 àti 41 o ni amúnusírọ́tún àárọ̀ ṣókí rẹ̀ o náà ń gbé gbogbo àwọn tó bá ṣàìgbàgbọ́ sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ṣàyàkùkù nàkí sí tí ó tẹ̀lé fẹ̀ẹ́nú tí wọ́n bá ti Kùránì iṣẹ́ rẹ̀ wọn tí wọ́n rò bá wọn sí láyé tí ó gbà òfò àtòfó ní ó já síjọ́ pèdà àkíyàmà nígbàtí wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ jáde láyé ìnira ni wọ́n èé jáde tí wọ́n bá sì gẹ́ wọ sánmà wọn ò ní sílẹ̀kùn sánmà fún wọn ẹlẹ́ẹ̀kejì wọ́n wọ̀n náà èyí tó ṣe wípé wọ́n tẹ ìtẹ fún wọn ìtẹ náà já ọjà àdámà àwọn iná ìbìgbò náà yóò tún kó wọn lágókè nínú náà ajẹ́pẹ́ àtòkè àti sàlẹ̀ inú náà ni wọ́n wà torí náà ọlọ́mọ ṣe wá lọ́mọ náà ọlọ́mọ ṣe wá ládùn ọ̀tọ̀ gbogbo bá ṣe ń ṣàlàyé ìlúmí Ọgbẹ́dẹ̀, àdábìsọ fún ọlọ́gbọ́n bá dẹ̀ ṣẹ́ ó ní tọ́lọ̀ tí wá sọ fún wa àdéhùn tó náà bá wà ṣe àwádìí kó dòdò iṣẹ́ iná òkú wá rí pé òdòdó ní ti yín báyìí àwọn tí wọ́n kú ní òkú bá dáhùn náà kìí kọ́ra márùn ní àwọn òkúrò tó ń bá sọ̀rọ̀ rẹ̀ alẹ́bí wọ́n ń gbọ́ lásìkò tó ń bá wọn sọ wọ́n ṣàlàyé ìjọba insha Allah ta'ala abẹ́lá wà ní kọlá kún fún alákọ̀ọ́yẹ̀ tí bá ṣàlàyé ẹ̀rọ dáadáa ọlọ́run méjì ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا اللهم اجعلنا من الذين يستمعون القول ويتبعون احسنها برحمتك يا ارحم الراحمين ويا اكرم المكرمين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم السلام عليكم ورحمه الله وبركاته